الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ abẹ́lọ́ nínú àná rẹ̀ àti agbára rẹ̀ ìdòkó wa ń bí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ léyìí tí a fi ń gbìyànjú láti máa tẹ̀síwájú nínú àgbóyé ẹ̀sìn wa kọlọmọsá wọlá àánú ẹ kọlọmọsá ìsàlẹ̀kùn àgbóyé fẹ́ni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run ọba wa sínà ṣíṣe òun ni a ń bá lọ ibi tí adé níjẹ̀jọ ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá ọ ajé oyé wa síwájú ipe ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ó sì àwọn kankan ní èèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ gbogbo ẹni tí ọba kọ́lé gbogbo náà máa ń ṣe àwọn kankan ní èèwọ̀ fún tẹ́nẹ̀ntì wa ipẹ́ kò gbọ́dọ̀ ṣe gbé tó bá ti ṣe o yóò rí wàhálà torí pé tẹ́nìyẹ bá ṣe nǹkan yẹn yóò da ètò inú lérú bẹ́ẹ̀ náà ni Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala ìgbà tó dá sánmà tó dá ilẹ̀ ó kó wa síbẹ̀ oníkàwá sin Ọlọ́hun nínú àwọn kan tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa òun náà ni ká márì ká fẹ́yàwó ká lọ́kọ̀ọ́ nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀ òun náà ni azina ìmá ṣe agbèrè tá ń pè ní sinna ṣíṣe báyá láàrin àwátá àti mari àbí láàrin àwátá àti mari èèwọ̀ ni fún gbogbo ọmọ èèyàn láti máa ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun ló pè ní Qur'an pé èèwọ̀ yẹn o ká ká má ṣe o nítorí pé kò sórí ń bẹ̀ fún wa aburú lọ́wọ́ ń bẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ má sún mọ́ nǹkan tí ó mú yín ṣe sìnà innahu kana fahisha ọlọ́wọ́n bá ní ìbàjẹ́ ni lérí ilẹ̀ ọlọ́ kódà wasa sabila ọlọ́run bá ní ọ̀nà ní àmọ́nà burúkú ni àwọn alfáà ni ẹni tí ń sọ̀rọ̀ yìí wallahu subhanahu wa ta'ala òun lọ́ba tó dáwà wọ́n ní ká máa wo ọ̀rọ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ ní ká máa wò a lè mọ̀ bọ́rọ̀ sí tóbi tó àfi tó bá jáde lẹ́nu ẹni tó tóbi tálàbá ti wá sọ pé aburú wà níbi nǹkan ó sì òkèèyàn ó kún lọ́dà tó bó ṣe wù kí èèyàn máa rẹ́rìn ń bẹ̀ tó bó ṣe wù kí èèyàn máa fi ṣe fáàrí tó tó bá padà yá nítorí bá sọ èèyàn padà sẹlẹ̀ tẹ́ni náà padà rí pé a ọlọ́run sì ní ká ṣe o bóyá ń lé ayé ń bí àbíjọ́ alìkìyàmù azina bil sinasi torí pé kò ki kí aburú ṣe wá ó sì sọ fún wa pé ojú ọ̀nà yẹn ojú ọ̀nà ni èèyàn ní máa rìn káàrin wọn àtọ́rọ̀ wọn bọ́ má dàrú àdúrà rẹ̀ ní gbà ọ̀rọ̀ rẹ̀ ó má gbogbo ohun táwọn ẹgbẹ́ rẹ̀ ṣe tí ń ṣe tí wọ́n rọrùn títí ò ní rọrùn bẹ́ẹ̀ lẹ́yìn náà àárẹ̀ ọmọ ṣe lẹ́yìn náà òṣì ọmọ ta lẹ́yìn náà ọmọlúwàbí rẹ̀ gbogbo aṣọ tó bá wọ̀ kò ní fi tiẹ̀ mọ́ mọ́tò tó bá rà kò ní fi tiẹ̀ ilé tó bá kọ́ kò ní fi tiẹ̀ nítorí pé àrùn kan bẹ́lá rẹ̀ òun máa ń bọmọlúàbí jẹ́ í máa ń bọ́ ìjọmọlúàbí kú lára yẹn ní sì máa ń dí àwọn ọmọ lọ́wọ́ tí wọ́n fi lè débi tá fẹ́ kán dé í máa ń sọ ọmọ lọ olórí ibú í máa ń ṣokùnfà kú í máa ń ṣokùnfà àárẹ̀ gbèrè í máa ń ṣokùnfà yá sáré èsì máa ṣokùnfà iná ọlọ́run tó bá dúyàlì kẹyàmù gbogbo tí mo sọ pátá yìí ńlọ́lẹ́rìí ní Qur'an ìgbẹ̀ni tí bá ti ń ṣe ó ti rìn ọ̀nà aburú náà ni ó sì pàdé ńbẹ̀ ọlọ́mọsà ìsọ níbẹ̀ kọ́sọ́ àwọn ọmọ wa àtàwọn ìyàwó àtàwọn ọkọ wa ibi tí a dé òun náà ni asbabu azina àwọn nǹkan tí yìí máa ń fa téèyàn fi máa ń rọ́ọ̀lù lọ́lọ́wọ́n bá aláàfin ní wàlá takarabu ọlọ́run ní ẹ má súnmọ́ nǹkan tí máa mú yàn ṣe azina torí tẹ̀ bá ti súnmọ́ nǹkan yẹn ẹ̀ ní ṣe nǹkan yẹn ó lè jẹ́sẹ̀ kékeré ó lè má jẹ́sẹ̀ ńlá àmọ́ tẹ́ ẹ bá ti ṣe yọ́ padà mú yín ṣe àzínà tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lèyìn sì máa sọ ara rẹ̀ nínú àwọn ntí àwọn àlùfáà tí wọ́n kà fún wa ipe ìmọ̀ ń ṣe sábàbí òun náà ni al-ikhtilat ìmọ̀ wà láàrin àwọn ọkùnrin àti obìnrin tá a lẹ́tọ̀ ṣera wa a máa fòdígbòdì ká máa wà pẹ̀lú wọn kí ìmọ̀ wà láàrin àwọn obìnrin lóbìn kí máa dẹ́fẹ̀ àwọn àlùfáà sàlàyé wọ́n lè lè ìmọ̀ ń fà kéèyàn ọmọ lẹ́hùn kóbìnrin ọmọ lẹ́hùn ọmọ déhùn ní máa ń fà torí pé àrùn ni ọmọ bọ́ ọkọ ọlọkọ ọkọ ọmọ bá dápara ọmọ tí ọ jẹ ọmọge àbí bọ́ì tó pé òun náà kò tí níyàwó ńlé ọmọ fa obìnrin ọmọ bobìnrin ọmọ bobìnrin ọmọ ní gbogbo àwọn nǹkan yìí òní máa ń lídì àtẹ́yàn fi máa ń ṣe sínà nínú tí wọ́n tún kà òun náà ní kọ́ wà nínú àhámọ́ kan àbí kọ́lọ́fín kan pẹ̀lú ìyàwó àbọ́kọ tí ò ní gbogbo ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ bá ti wà níbi tí ó jẹ́ kọ́lọ́fín àbí inú yàrá ọ́fíìsì ni tẹ́nì kankan ò rí yín ẹ̀yin méjèèjì tẹ́ wà ń bẹ̀wọ̀n gbogbo àwọn kan yìí lè yọ́n máa jìnà sí lẹ́yìn bá ti jìnà sí ọlọ́run máa sọ yẹn lẹ́yìn náà kéèyàn máa rẹ júnlẹ̀ kọ́bìnrin ọmọ rẹ júnlẹ̀ kọ́kùnrin ọmọ rẹ júnlẹ̀ ọlọ́run ọba máa sọ yẹn tẹ́yìn bá ti ní kápá lérí ojú rẹ̀ bóyá lójú títì ni inú mọ́tò ni lọ́ọ̀fíìsì ni àbí lérí fóònù àbí lérí tẹlifíṣàn àbí sátáláìtì àti gbogbo àwọn nǹkan tí ó jẹ́ social media. nínú ẹ̀ ní kéèyàn máa date kéèyàn máa pe ìyàwó ìyàwó lọ́rẹ̀ ìpè she's my friend nítorí pé ẹjọ́ ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba abẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ní company kẹ́ máa dá gúrùpù àwọn ọ̀rẹ́ lẹ̀ wọ́n máa chat pẹ̀lú àwọn ìyàwó ìyàwó àwọn ọkọ ọlọ́kọ azina boyfriend girlfriend àwọn fa ni kò sí oríire tọ́mọ yóò bá ti lọ́kọ kò gbọ́dọ̀ ní ọkùnrin tó fẹ́ máa bá ṣọ̀rẹ́ ìgbà tó wá ṣetán láti lọ́kọ lẹ́ aláwọ̀ rẹ̀ pé tó ti ṣetán ta sọ̀rọ̀ ó ni alhamdulillah ọyá lọ lè pè wá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ẹ̀sẹ̀ so igi wọn kálukọ́ ọmọ bá ti wọn lọ tẹ́ẹ̀ bá so igi wọn tẹ́ wọ́n láwọn ipa àwọn ọ̀ka níjọ́ tó bá ti i love you pé I will marry you tóun náà sọ bẹ́ẹ̀ fún ọ pé òun náà agree àwọn méjèèjì ẹ̀mí wọn ti lẹ̀ mọ́ra wọn ní tí ó dá ní ká ẹ tètè so wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá so wọ́n pọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ sí máa bára wọn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa dira wọn mú wọ́n máa bára wọn ṣeré pa tó bá padà yá azina ẹ̀yìn máa yá mi nínú ni adamu zawaji mubakira ká má tètè a máa rí 35 years láì tí máa rí lọ́kùnrin ó sì ti ní iṣẹ́ ó ti nílé lásìkò tá ń lò lọ́wọ́ yìí bẹ́yìn bá ti wọ 2022 lọ́kùnrin tó ti níṣẹ́ tó sì ní owó tí ó máa fi fún ìyàwó ló ń jẹ ẹjọ́ lọ lè má rí bọ́lọ̀ bá fún yín ní owó bọ́lọ̀ fún yín ní owó tí bàbá lówó ó yẹ ẹ̀spọ́nsọ̀ rẹ̀ ẹ̀dá bísínẹ́sì kan lẹ̀ fún kẹsì fẹ́yàwó at the age of 22 years àdánwò tó bá wá lẹ́yìn oní àlọ́pọ̀lọpọ̀ afẹ́ kẹ́kọ̀ọ́ afẹ́ kẹ́kọ̀ọ́ ó ń dìlé marriage púpọ̀ kíyàn sì máa pẹ́ kó tó márì ẹ̀sìn ọ̀ encourage nítorí pé gbogbo tẹ́yìn bá fẹ́ ṣe nínú ètò ayé tẹ́yìn bá ń ṣe nǹkan yẹn tí nǹkan yẹn kò dísìnà lọ́wọ́ èyàn ń rí sínà ṣe ọ wá lóun fẹ́ àṣífù èèmù kan ńlọlẹ̀ fèlì kọ́mọ obìnrin téèyàn nínú ilé kó délé ọkọ rẹ̀ láì ṣe pé nìkan kan súnmọ́ oore téèyàn rí ni àti ládá téèyàn gbà ó ju sàtífíkẹ́ẹ̀tì mẹ́dísìn lọ ìpè á ah, ọmọ mi ó ti parí mẹ́sìn àwárí pé ó ti dapẹ̀rẹ̀ kó tó parí ẹ̀gbọ́dún méje lòun ọ̀gọ́ lòun ọ̀tọ̀láwọn àwọn míì máa ń lọ́kì tí jọ́lé pé ẹ̀kọ́ ọmọ ya gbogbo mẹ́sìn tó lọ́hun ṣe yín náà sí at age of eh, twenty two alhamdulillah amẹ́ni títí ọba ya ó lè marry marriage wà more important than education ó sì ẹ̀dá fúnbìnrin ẹ̀mẹ́yẹ obìnrin míì tó pé online program online university yóò jòkó nu yàrá rẹ̀ yóò sì gba certificate university tọ́básì fẹ́ lọ sí skul náà ni ẹjọ́ tètè márì kọ́ máa lọ lè yanjú yòókù òun àtọ́kọ́ rẹ̀ máa ràn wọ́n lọ́wọ́ ṣìnà ti di tọ́mtọ́m ti kálukú ńlá tọ́jẹ́ pé àwọn yẹn kàn fi ń panu ní kọ́dà àwọn ọ̀sẹ̀ kà á sí oúnjẹ wọn kà á sí nǹkan big thing kíní yìí sì máa ń díyàn lọ́wọ́ spiritually and physically ìrìn àjò ẹ̀mí oye àṣetáni máa ń dá wa lọ́nà nínú àwọn tí máa fi ń dáyàn lọ́nà òun náà ni azina lẹ́yìn náà itrọ́bùl omor ẹlòmí ọkà máa ta ayọ́ máa lè kò ní ba ṣìnà tó ti ṣe ńgbà tó wà ní skul òní di lọ́wọ́ ẹlòmí ọkà àrùn àrùn yóò ní kò lára ẹ̀ títí yóò fi jáde láyé yóò máa ràn dínjàn òsì ajá ọlọ́ni ọlọ́mọdé ẹsẹ́ ní kọ̀ọ̀kan wa àdánwò ni kó ṣe ọ̀tá ẹ̀ kéèyàn ọmọ ṣèṣìnà àdánwò lòun náà òun dòsì lọ káma wọn máa bẹ̀rù òsì lẹ́ni káwá gba wọn máa ọmọ ní boyfriend girlfriend awàlá ń tọ́ máa yóò lágbára díẹ̀ o nítorí pé ẹni bá ti ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ọmọ dẹ̀rù abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ àtàwọn àtàwọn ọmọ ọlọ́mọdọ̀rọ̀ wa rò ni yá ṣàrọ̀ shabab anábì ni mo pè yín ọ̀dọ́ anábì ò pè àwọn àgbàlagbà anábì ni yá máa ṣàrọ̀ shabab ó kàn kó wọn jọ náà nípa ẹ̀yin ọ̀dọ́ mọ́ni sàtọ́ àmì kùnrin bá a ẹni bá ti lágbára nínú yín bẹ́ẹ̀ sì jòkólẹ̀ ẹwọ rasul kánsẹ́lọ̀ ó ní yá máa ṣẹ́rẹ̀ shabab ẹ̀mọ́ dẹ́kùnrin shabab ni 15 eh, years 16 years 17 years 18 years 19 years 20 eh àwọn shabab anábìnrin mọ́ni sọ́tọ̀ àmínkùnmọ́lì bá a ẹni bá ti lágbára nínú yín ẹ̀wọ̀n tí rasul fi dé ẹni tó bá lágbára ńkọ́ rasul ọ̀rẹ́ láti bá sọ̀rọ̀ àníbẹ̀rẹ̀ mọ́ni sọ́tọ́ àmínkùn lè bá a ẹni tó bá lágbára nínú yín bẹ́ẹ̀ ṣe wà yín fàlì yàtàzáwàjì lè yàtàzáwàjì lọ́dọ̀ àwọn oníkéwù láàmù yẹn láàmù tí wọ́n fi ń pààyàn aláṣẹ ni ìpè kíá kíá kẹlẹ́ olè má kí náà àdìsí henry fass late marriage ní àbí early marriage eh. àwa náà ń kàn sábò sí ni ọmọ tí ń wo fíìmù ń wo lérí fóònù ń wo lérí tẹlifíṣàn ń wo dírámà àwọn ọkùnrin àtòbìnrin lọ́mọ́ra wọn ń kọjá gọ̀kadà orí tó ń rí ọ wà lọ́fíìsì àdáwò ọ wà nínú bọ́ọ̀sì fìtínà ó dó jẹ́jẹ́ rẹ̀ ní bus stop ń retí mọ́tò ni bó ọ̀rọ̀ ṣẹlọ́ọ̀sì ni bó ọ̀rọ̀ ṣáná wàhálà gbogbo ẹ̀ ni wọ́n ti ya àwọn aṣẹ́wó sí ní ń ṣẹlẹ̀ yẹn kọjá agbára ẹni níyàwó mẹ́rin ga tí ọba sáde ọlọ́run ọba dáadáa yọ padà sí sinna níbi abadé ẹni tó níyàwó mẹ́rin lè. nítorí pé wọn jọra wọn àwọn yẹn ti ń rí tí yàtọ̀ sí ìtọ́wà nílé kátó wá pé oníyàwó mẹ́ta kátó wá pé méjì kátó wá pé lẹ́yọ̀ kan náà ti wá pẹ́pẹ́pẹ́ tó ti fẹ́fẹ́ mi tí ó ti rọrùn. àdébìlẹ́yìn ọ̀dọ́ ẹ tètè mari ẹ tètè lọ lè fẹ́yàwó màmá làmì yẹ sí ẹ̀ man istata'a minkum al-ba'ata falyatazawwaj um, fa'innahu aghaddu lil-basar ànábì èyí ni ó jẹ́ kí ojú yín kẹlẹ́mà rẹ̀ lẹ̀ tẹ́ẹ̀bá ti márì ẹmọ máa wo owó ni tẹ́ẹ̀bá ti ń wò yẹn látara owó yẹn àdánwò ọmọ sí kíni àdánwò ọmọ kàáyì wallahi ojú ni ibi ojú náà lẹ́yìn aburú ti máa ń bẹ̀rẹ̀ nítorí bá ti rí ní ọ̀pá sí inú ọpọlọ ọpọlọ wa ní sẹ́tùmọ̀ wọ́n ahsanu lil farsh anábì ni yóò jẹ́ kẹ́ lè sọ abẹ́ yín ìtumọ̀ ni pé kúrò níbi sinna tẹ́ bá ṣe kí ni tẹ́ bá má rí gbogbo àwọn ọmọ wa tán ti dàgbà tó wa lọ́rùn ẹjá tètè kan wọn lójú láti márì pẹ̀lú májẹ̀mú tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ tí sì ti ní àlàáfíà orí wa ń bẹ̀ gan fún wọn àmọ́ làmì stẹ́tì ànábì ní ẹni tí ó bá wà lágbára nínú yín fa àlẹ́ yìí bẹ̀ sọ́ọ̀ kọ́ má gbà wẹ̀ fàyínàwó láwọ òjá àwọn èèyàn ma rìdíùsì adùn ààrẹ kò ní jẹ́ kára rẹ̀ ọmọ gbé nítorí tọ́mọ bá ti wọ 15 years gbogbo adùn ara rẹ̀ àfi kí kọ́ tara bọ ìbáadà tó bá wo sex movies tó bẹ̀rẹ̀ sí ma wo àwọn àwọn pictures tó bẹ̀rẹ̀ sí ma wo eh, àwọn èèyàn torí òun náà lójú nígbà tó di bàlágà yẹn kí n tọ́wà lára rẹ̀ yẹn ọlọ́run ti dá ó ti pé síbẹ̀ tí ọba ti máa sọ́ra ẹ̀ kí ni yóò dìde láti fẹ́ ṣiṣẹ́ kò sì lówó kò níṣẹ́ lẹ́bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ mi tí wọ́n máa gbalẹ̀ aṣẹ́wó lọ tí wọ́n máa lọ lè bá àwọn aṣẹ́wó sùn ayé ti bàjẹ́ kó tó di pé yọ máa rè àwọn àrùn karùn-ún àdánwò alákàlà settlement pé kéèyàn settle pé ní ohun tí èdè èèyàn settle spiritually azina wa mi anabi ni yóò jẹ́ kọ́ ilé sọ abẹ́yìn tẹ́ bá mari káàdà àwọn torí tọ́lọ́wọ́n bá Allah ká encourage àwọn ọmọ obìnrin àtọkùnrin kan tètè mari gbogbo àwọn tí ọlọ́run ti ṣe ọkọ fún ọlọ́mọsá fi bára kàṣì fún gbogbo àwọn tí ń bẹ lọ́nà ọlọ́mọsá ṣe rọrùn fún gbogbo àtàwọn wátà ti rí jẹ́ wa náà rí tí ó tẹ́wa lọ́rùn ọ̀ṣọ́gbọ́n tẹ̀lé fẹ́ dá sí kò sí tọ́nà àbíkan mari nínú táwọn alifáàkà òun náà ni imtina'u ba'di zawjat wa ba'di azwaj al-mut'ata baynahuma tí ma ń kọ́ sí azina fọ́kùnrin àbúfóbìnrin òun ni kéyìn méjèèjì kẹ́ mari àmọ́ ẹ̀yẹ súnmọ́ra yín ìyàwó ní súnmọ́kọ̀ ẹ̀ yóò lọ́wọ́n ráyè yóò kọ́ sí zina fọ́kọ̀ ẹ̀ náà fún rẹ̀ ó ti yé kò kí súnmọ́ ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ọmọ dàálà yọ ma lè yọ padà kọ́sì sínà fún ìyàwó ẹ̀ nítorí pé n tí gbòógì tẹ́ torí ẹ̀ mari tẹ́ torí ẹ̀ mari gangan lẹ́yìn kẹjọ sin ọlọ́n kẹ lásìpọ̀ nítorí àṣepọ̀ yẹn onímọ̀ ní ànìká ànábìfin ẹ fún wọn ní owó sàdáàkì wọn owó yẹn lẹ fi sọ abẹ́ wọn dẹ̀ tọ́ ọwọ́ ọ̀sánwó tán ò débẹ̀ wọn gbígbà tẹ́ ń gba sọ́ọ̀bù kalẹ̀ tí ò kẹrù síbẹ̀ aburú ńlá ọlọ́wọ́n bá ní hunna libasun wa antum libasun lahun ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin aṣọ dàbúrà lẹ fáwọn ọkùnrin ẹ̀yin ọkùnrin náà aṣọ dàbúrà lẹ fáwọn ìyàwó yín ẹ máa da sọ búra yìí ẹ̀yin méjèèjì kò sí nǹkan kan tó jí èèwọ̀ tẹ́ẹ̀lé wo lára ara yìí ìtumọ̀ ni pé muta'atun muta'atan lakum walahun ìgbádùn láàrin ara yìí ọlọ́wọ́n bá ní ẹwà fúnra yìí torí tiẹ̀ láṣẹ ní kíwọ̀ pàdé ẹ̀ torí ti tiẹ̀ náà láfi káwa máa fi oorun káwa máa fi dùn yàn ọkùnrin máa forún dùn obìnrin obìnrin náà máa forún dùn ọkùnrin ẹni bá ní ìwà yẹn tí màá máa ṣe láìsí pé ọ̀rẹ́ tí ó sì ní ẹsikúùsì kankan tí ẹ̀sìn faramọ́ fọwọ́ ààtìmù ń ṣe ọlọ́run wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ anábì ní wàfí bóde ahadikum sadaqa ẹ̀yìn ọkọ àtìyàwó tẹ́ bá ń súnmọ́ra yín ẹ̀ máa gbà ládàá wọ́n máa kọ ládàá lẹ̀ fún ìgbà náà fìlà àwọn sábà wá ní àyàtì àhàdúnà ṣàwọ́ta à ń gbádùn lára ara wa bóla tó máa gbalada anábìnrin tẹ́ bá lọ lè ṣe lọ́nà ìwọ̀ lọ́nà haram tẹ́lẹ̀ ṣe sìnà ẹgbẹ̀ṣẹ̀ abẹ́ gbẹ̀ṣẹ̀ wọn láwọn gbẹ̀ṣẹ̀ anábìnrin nígbà tẹ́ ti gbẹ̀ṣẹ̀ lérí yẹ tẹ́ bá ṣe àdísì òjísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anábi ni idara a ahadukun imra'atan fa a ajabate anábi lẹni tó bá jáde nínú yín tójú rẹ̀ wá sá obìnrin kan tó rẹwà ẹwà yẹn kó sílá kò sẹ́ni tí ó rí obìnrin tó rẹwà tára rẹ̀ oní sheik adama subhanallah ọwà rẹ̀ ju àbí kí ló dé tó fi ju torípò ti rí tó ju agbára rẹ̀ lọ anábì ni ìgbà tó ti wá rí yẹn fàlìyà àti àhàlà má wo níta anábì bẹ̀rẹ̀ àdíṣe ni pé ayé ipé tóbìnrin bá ń bọ̀ anábì ni ìta àkàbálà tìlmára àkàbálà ti fi súra ti ṣètàn tí má ń bọ̀ wájú báyìí anábì ni ṣètàn yóò sì máa ṣe wájú rẹ̀ yẹn yóò máa ṣe ní ẹ̀ṣọ́ fún yín kọ́dà olè má da tó yàwó tó wà nílé àmúgbà tó ti ń wo yẹn ṣètàn náà wà beautify anábì ní ẹ̀rẹ̀ dùn yín o adibarat tóbìnrin bá ń lọ tí ń lọ tí ẹ̀ ń wẹ̀yìn ẹ̀ ẹ̀rẹ̀ dùn o ọ sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ ni tó o bá sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ ṣáájú ẹ̀ ní tó ń rí òun ìpadà ọ̀ka anábì ní tóbìnrin bá ń lọ tó adibarat ti fi súrọ̀ ọ̀sán ma wo bí tán lọ ìrìpá ma wo lẹ̀ àbí kò tètè ya gbáwájú anábì nítorí pé ẹ má wo tẹ bá wo àkọyìn sí rẹ̀ ṣètọ́ ni ó ṣe lẹ́sọ̀ fún yóò sísọ má ti ṣe lẹ́tọ̀ fún ipá rẹ̀ ọ̀ka mọ́ àdánwò ti dé ní ẹ̀jẹ̀ mọ́ anábì wa ni wọ́n yìí àdókùn mọ́ra àtàǹfà àjẹbàtò tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹn bá rí arábìnrin kan tí ó wù ú ọ̀lẹ́yà àti àhàlà kó tètè wá báyàwó ẹ̀ áàlù rẹ̀ kí ní anábìnrin kó ṣe anábìnrin kọ́ máa lé lọ́kọ́ gba fóònù rẹ̀ anábìnrin kọ́ máa béèrè rẹ̀ yàwó yàwó ọmọ ọlọ́mọ tí ó ti ṣetán láti márìn kí ní anábìnrin kí arákùnrin yẹn ó ṣe anábìnrin falẹ̀yà àti àhàlà kọ́ wá báyàwó tiẹ̀ tó wà nílé fàyín nà ànábì ni yóò fúyẹ́ wàhálà tó wà nínú ẹ̀mí rẹ̀ yóò gbé wàhálà tó wà nínú ẹ̀mí rẹ̀ yóò gbé kó wàhálà olówà lẹ́mí ẹ̀ wàhálà ń torí tipa rẹ̀ òsìkí ní rẹ̀ ọ̀ká àwọn olè ànábì bá sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ ìjọba àwọn afdolil umma àmọ́ bí wọ́n ṣe jẹ́ wòlí náà anábì sì sí advice wọn pé ẹ sọ́ra kò tún wá sí gbogbo àwọn àdáwò tó dé lérí ilẹ̀ ń sì kò sí nígbà yẹn àwọn yahudiya nasaraniya tí wọ́n gba islam madina àwọn èèyàn náà rìn àwọn èdè ìlú jalbab ìmúra tí wọ́n gan ó tún bẹ́ta ìmúra àwọn mùsùlùmí mi nísì ìmúra àwọn ta ní ohun èlò jalbab síbẹ̀síbẹ̀ náà anábì ń anábì ń wọnú àwọn sọ̀hábà alábìnrin tí wọ́n ní ká wá bá ń lé abádélé tẹ́bá tó ní àṣọ fún tẹ́lẹ̀ lànàbì fi ní èyíkéyìí obìnrin tó kọrẹ bá pè é pé kọ́ bá ń bọ̀ wá tí ọba dá lóhùn láàánà ti hálì gbogbo àwọn màláìka tọ́lọ̀ ń wọ́n ṣe pèlè mọ́júmọ́ wáyé tí wọ́n fi ń ṣe pèlè lérí nǹkan báyìí nítorí pé ọmọ akọ́sí problem fọ́kọ̀ ẹ̀ tọ́kọ̀ ẹ bá sì ti lè rálù problem yẹn ma fireback o ma dánú léyẹ̀rù obìnrin míì ní ọ ṣe sábàbí tọ́kọ̀ rẹ̀ fi ń ṣe azina láàfin sọ́fẹ́yìn ọkùnrin yí pé ẹgbìyànjú kẹsí dáadáa pẹ̀lú àwọn obìnrin tẹ bá rí pé obìnrin nǹkan ò tóyín ẹlọ lè ṣe kíni ẹlọ lè fẹ́ mi bẹ́ẹ̀ mi ó sì máa sọ táyé fi parẹ́ nù ìwáyọnu umu kankan ìbínú umu kankan ò sílẹ̀ lápá lára mi bá a ṣe jòkó lẹ́ni nísìnyí tá a máa mọ̀ pọ̀rọ̀ tá a tún jálù lẹ́ni ẹlẹ́mìí ò sọ fọkọ rẹ̀ pé ó jẹ́ àsìnmí lẹ́ni má jẹ́ à lọ alukọ̀lẹ̀ èmi ti fẹ́ ó ti fẹ́ kó lálùkọ̀ ọlọ́wọ́n bá ní fankéhò ọlọ́run bá ní mo ṣe lẹ́tọ̀ fún yín ẹfẹ́ má tọ́bà lọ́kùn èyí tó bá wù yín mínà nìsà láàrin àwọn obìnrin bí wọ́n ṣe pọ̀ tó yẹn ẹfẹ́ èyí tó bá wù yín masna ẹkó méjì méjì wàtúláàtà àbíkẹ́ ẹkó mẹ́ta mẹ́ta wọ́rùbá àbíkẹ́ ẹkó mẹ́rin mẹ́rin nítorí wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n ti pọ̀ jù fàyín ní kíftùm allah ta'adilu tẹ́ bá mọ̀ pé ẹ̀wà lágbára bóyá sexual ability àbí financial ability kò ságbára owó kò ságbára àlàáfíà fàwa ìdá ẹ̀sẹ̀sẹ̀ wá jẹ́ ọmọ ní ẹ̀yọ̀ ọ̀kan àmọ́ pìlẹ̀ méjì ọlọ́wọ́n báyà ń kọ́ díjì wákà ní tí ọba ságbára nímú yan ní ẹ̀yọ̀ ọ̀kan àṣẹ tọ́lọ́wọ́n apà yìí ọlọ́wọ́n wá ní dandan bẹ́ẹ̀ bá ṣe o ẹ̀ ọlọ́wọ́n nígbà tó ti nídìí ẹ̀ ò ní bùkátà sí àmọ́ ẹni tó nídìí ẹ̀ tí wọ́n wá ń sọ pé kí ló dé tó fi ṣe àjẹgbọ́n sọ fọ́lọ́wọ́n bá pé ìtọ́lọ́wọ́n bá sọ yẹn oyè kò bá yé mu àrùn àwọn obìnrin máa ń ṣe mí àwọn tí wọ́n ń wọkọ̀ tí wọ́n ń bẹ lérílẹ̀ ọlọ́msì tí wọ́n ń bẹ lérílẹ̀ ọlọ́msì wọ́n jẹ́ àwọn tí wọ́n márì lọ tọ́ ẹ̀bá ní aya nì kọ́ wà ní kùránì ká má kà á mọ́ tọ́ ẹbẹ́ lóbìnrin àbí ẹbẹ́ lẹ́pọ̀ àwọn ọ̀pọ̀ tó nǹkan ọlọ́mọsẹ̀ ìṣàánú wa èyí tó fi máa ṣe sìnà kó rí bínú ìyàwó rẹ̀ ọmọ dájú kó rí bínú aláàlọ́ ìfẹ́ kí bínú torí ẹ̀ ló ṣe lọ́fíìsì tó wọn bá ti bínú oṣù mẹ́ta náà nílẹ̀ oṣù mẹ́ta wọn tún dọ̀rẹ́ ni oṣù mẹ́ta náà wọn máa fi ń jowó ètò bá pọ̀ ìparí mẹ́fà ètò bá ti ń lọ bí ọdún kan a máa ṣàdúrà fún àṣetáni ti lọ́wọ́ sí oníyàwó kan oníyàwó kan mélòó náà lọ gbádùn náà lójoojúmọ́ ni complain eré ìyàwó ẹ̀yà ọ̀kan yẹn náà ọ̀bẹ̀ lọ́nkọ́ fi ayé rẹ̀ síbi tọrọrùn ọlọ́run sọ̀rọ̀ ẹ̀rọ rọrùn tó bá dé ọlọ́run sọ̀rọ̀ ẹ̀rọ rọrùn wà á fọlọ́run lẹ̀ dání bẹ́ńlẹ̀ ayé tí ò ní challenge àwọn fi àwa bẹ̀rẹ̀ sí máa ba ṣẹ̀ríà jẹ́ nítorí káwọn ọkọ̀ wa ká má ba ṣe kíni ká má ba ṣe ẹlẹ́ẹ̀kejì àgbẹ̀ ṣẹ̀ríà náà sọ pé tipa ara ìbá ka ni àbí àwọn tipa àwọn òṣèká gbọ́n là ń bá wí lójúmọ́ yí ìwọ tipa ara ọ̀bá ka ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ ìjọ alìkìyàmà ọwọ́ awọ nákọ̀ tó wọ alìjánà lérí masina tó sí kíní tó sí dáwọn kan bá sí nǹkan tó kúrò ẹ̀kàtò èyàn nítumọ̀ pé nǹkan yẹn ò sí nǹkan yẹn ọ̀dá ọlọ́wọ́n bá aláàtọ́ bá ti fi kankan sínú Qur'an gbogbo ẹ̀ lọ́dà omi tẹ́ni a máa mú gan bó ṣe dáa tó yẹn téèyàn bá mu omi lọ́nà òdì yọ́ pààyàn lé yàgbẹ́ nípa yàn lé kọ́lá ò lè ṣokùnfà kú omi sì dá nípìnlẹ̀ bẹ́yẹn sí apply omi ẹ̀ ló sí kíní lọ́rọ̀nkì ọlọ́mọsà sọ̀rọ̀ wọn náà káwọn máa kọ orun mọ́ o àwọn tá a sì máa ń lọ jáde olóṣù mẹ́rin ọlọ́dún kan yóò dà kọ bẹ̀rù ọlọ́ òfin arábìnrin yẹn lẹ̀ oṣù kíní ọ̀dọ́dọ̀ ẹ̀ oṣù kejì ọ̀dọ́dọ̀ ẹ̀ oṣù kẹta ọ̀dọ́dọ̀ ẹ̀ oṣù kẹrin èyí sẹ́ni ọlọ́ọ̀ ẹ máa ń láwọn ẹni ọlọ́ọ̀dà máa náwó tọ́rọ wọn hàn lè mà èyí tí wọ́n ní kọ́ máa ṣe fún arábìnrin yẹn ọ̀ràn yàn ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní ẹ bá wọn lò dáadáa ara ẹ bá wọn lò dáadáa ní pé ẹ má fọnú jẹ wọ́n yà jama ó sọ wá rí ilẹ̀ yíbò tó lè jòkó sí ni tó ní ọ̀sẹ̀ náfìlà àbí náfìlà gúnṣe bó ṣe dùwá náfílà ló ń ṣe bó sọ fáwọn èèyàn pé kán bẹ̀rù ọlọ́run náfílà ni ọwájú kó sí mọ́sálásí ìmí nǹkan náà ó ti lálàá sínú mọ́sálásí yẹn tí ó ti wẹ̀wẹ̀ fá títí tára rẹ̀ ó ti máa wálé àwọn ẹ̀dà ni wọ́n mọ lọ́rùn mọ́lẹ̀ pé àsìkò ètò táǹdè yìí ń ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àyàmù màdùdá àti ààwẹ̀ ọlọ́jọ́ ọlọ́sìn fọjọ́ sí alhajj ashhurun ma'luma ọlọ́wọ́n bá ní oṣù hajj oṣù tí a ti sàlàyé fún yín ni tó ní òǹkà ta ló fún òǹkà sí dáwà ta ló fún òǹkà sí lílọ bíbọ̀ ta ló fún òǹkà sí pé ìwọ gbọdọ̀ wà nílẹ̀ yíbò fóṣù mẹ́rin o yóò fámílì ẹ̀ adáwọn bá ó ní wọ́n máa gbá wọn alùsùn náà ní ọkàn ṣẹlẹ̀ lọ́nà bẹ́gàmbẹ̀ òun kàn kàn ra mr big fẹ́lẹ́ hanulé nígbàtí ọ̀sá fanulé dẹ́fà ti kó ní mọ́tò ọmọ yíbò bá bọ́ sí ní sẹ́rìn lọ́wọ́ bá máa wà bẹ́yìn bá ti jẹun àbí tọ́ bá jẹun lókù ó ní bùkátà sọkùnrin tọ́ ti jẹun ó ní bùkátà sóbìnrin bọ́lọ̀ ti dáyé ni lọ́sọ̀ jẹ́ pé tí ò jẹ́ kára ọ máa gbé nínú àwẹ̀ ni pé oúnjẹ wá sí kíní oúnjẹ wá reduce oúnjẹ máa ń bí adùn ni ẹni tẹ́bi bá ń pa dáadáa ara rẹ̀ onílẹ̀ àtọkùnrin àtọbìnrin ebi ebi obi original tọ́bọ́kọ́ àyìn wọ́n lọ bọ́ bèbí pa wa àmọ́ tí kò rẹ bá ti lé báyìí lóbìnrin ó sọ mọ́kùnrin lóko ò sí àǹtara wa ń bẹ̀yìn tí ikùn ọkùnrin bá ti lé kára ó lé lóko ìyàwó rẹ̀ wá ń jẹun ìwọ náà ń jẹun bí tọ́ oṣù mẹ́rin ẹ̀wà ẹ̀wà pàdé lérí bẹ́ẹ̀dì ọwá ní ìwọ ń ṣe dáwà irú dáwà burúkú òní ọlọ́run ní di aha o àtọmọ yín o àní aha o mọ́tàlé wọn lọ jáde ṣètọ́nù bọ́bá jíṣẹ́ lọ́n lọ wéré kó ṣe kíní ó dé wéré alọ́dáwà kan ní oko kan ní last year kan yà bí díṣẹ́ náà ọ̀sẹ̀ méjì péré lálọ́ lójoojúmọ́ àyàwó wa gbogbo ata lọ bá ṣe pọ̀ tó wọ́n fi fóònù disturb wa ìbọ̀lẹ̀ ti dé báyìí ìbọ̀lẹ̀ wà bọ́ọ̀lẹ̀ láfíà yín kí lẹ jẹ́ tọ̀wọ́n pa fóònù ni kọ̀mọ̀ pé kọ́mọ̀ ọmọdún ìyàwó àtẹ́bí nú kámà láfíà wọn bóun ṣe wà kọ̀mọ̀ pé ara Ìbàdàn kọ̀mọ̀ pé inú tiwọn náà ọmọdún ni wọ́n á pè ọ̀kan náà àwọn táàjọ ńlọ wọ́n ni ah àwọn tàbílígì ẹsẹ̀ yàn rẹ̀ o ọ̀sẹ̀ méjì làwọn fámìlì kálukú lé wákàí ẹ̀ àwọn ti ìyàwó ẹ̀gá ti gbàgbé má gbà wọn ṣe márèjì òun gan ti kò sí fúrútù márèjì kò sí ládà lásà tó zawaji nípasẹ̀ fẹ́ alọ́márì òun àti dífọ́sí àti opó òṣìṣàtọ̀ láàrin láì fún wọn tó tọ́ bá ti tún lọ tó tún dé lẹ́yìn oṣù kan àbọ̀ ojú tún lọ míì ọ̀kan fẹ́ jọ́sùn méjì ó ní wọ́n ní à ó wá gbowó oṣù àwọn òrí nǹkan gidi rà sí lórí táwọn jẹ wọ́n ní àfa anamọ̀ ní tààtì ẹtún ní oṣù wọ́n lọ́wọ́ yín lọ́ndì tù múlẹ́kọ́wọ́ sí òun padà wá rí pé ó ní kóló kan nínú ilé tí ń dáwó sí òun wá rí òun wá ní owó kílẹ̀ ń dá síbi tí àwọn òrí nǹkan gidi jẹ́ nínú ilé ó lóun fẹ́ lónìí òun wá tẹnu ó lóun fẹ́ lọ Pakistan ó fẹ́ lọ Pakistan Pakistan kí ni wọ́n pẹ̀lẹ̀ kọ́dà bọ́ lọ́lọ́ ajì ọ̀nsẹ̀lọ́n torí mọ́nísà tá a ilé i sẹ̀bìlà ajì gan ọlọ́run ti pààyàn bá ka nípa àyàn bá ka ẹ má jẹun bẹ́ẹ̀ kú ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ní ha o àwọn ọmọ yàn ní ha o bẹ́ẹ̀ nìkan bá ti gbẹ̀rùn gbàdé tí sòkòtò kọjá kókó ọ̀sẹ̀ lọ́ọ́ lè wádìí àkídà rẹ o kọ́ mọ́ fọmọ́ sòfò tó dáadáa tí máa ti ń bọ́ màrí ẹlẹ́ ọkọ̀ yọ bá wọn náà àfi tí wọ́n bá túbá lókun kìí sáwọn nìkan o àwọn aláṣẹ tó láwọn àwọn kan tó ń bẹ ní àwọn náà ń pè pè àpè mọ́ra súnà àwọn aláṣẹ jù ní àwọn yẹn àwọn jabatíyà lóríṣiríṣi lọ́sà wà ń lò àfi ká ṣe súnà kò sáṣe jù kò sì sí àṣẹ ètò lè yóò ṣe balance abẹ́lẹ̀ kọ́mọ́dé ṣètánì ọ̀jẹ̀ wálé rí àwọn náà kọ́lọ̀ bá fún wọn mọ̀nà ọlọ́gbàdọ̀ ọlọ́wọ́n bá wa ẹjẹ́ àmà sàdúrà fún nídìí ibi tá a ti lọ òun náà ni pé kábà máa fi oorun jẹ àwọn ìyàwó àtàwọn ọkọ wa níyà ní máa sábà ṣe sábà bíi azina inú táwọn àlùfáà tún ka kẹsíà tó tabaru jìn nìsa obìnrin káwọn obìnrin kí wọ́n máa sí ara lẹ̀ àbí ká máa wọṣọ transparent àwọn míì wọ net nẹ́ẹ̀tì tí ò lè ṣẹ́gi èèyàn lè fi ṣẹ́gi yóò sì wọ yóò lọ ń wọṣọ wọ́n ń kọ́ṣe àwọn òyìnbó ni ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé ẹ má kọ́ṣe wọn yá ayọ̀ lẹ́tìn àmọ́ láti tẹ́kìlú yahudu wọn nasara awliya ọlọ́run ni yahudu àti nasara àwọn òyìnbó ẹ má kọ́ṣe wọn olórí burúkú lọ́pọ̀ nù wọn ẹ máa ń tọrọ kí n fi yín mọ̀nà àwọn ànábì ọlọ́run ihdina siratal mustaqim siratal ladhina an'amta alaihim ojú ọ̀nà àwọn tọ́lọ̀ ń parí ìdẹ̀ra lélẹ́rí ní ká máa béèrè ó náà làwọn ànábì ọlọ́run ghayril maghdubi alaihim ẹ má béèrè ojú ọ̀nà àwọn tá a bínú sí àwọn yahudi jù wala dọ̀ọ́lìn àtòjú ọ̀nà àwọn nasara àwọn alátẹ̀wọ́ àwọn méjèèjì yẹn ni wọ́n da yérú ọlọ́run fi sọ fún wa pé kọ́lọ̀ mọ́jà arìn náà wọn ara ìmọ̀rin náà wọn ni kí Fatima àti Kawthara náà wọn máa ṣe kíní kọ́ máa wọ net àbí kọ́ máa wọ aṣọ tó transparent aṣọ lèmi ò ní transparent oyè yóò fún ni bó ṣe fún pínpín ya jama ó ti fitina ti ń ṣẹlẹ̀ gbogbo tọ́lọ̀ ń dá sí la ní ó dúró lọ́kọ̀ kan báyìí bí lànàbí sallallahu alaihi wasallam fi sọ fún wa pé àwọn nǹkan bẹ tó ayé ànábì ni ọmọ náà ni wọ́n wọ́n padà wá o ànábì ni wọ́n ní sáàùn àwọn obìnrin ni wọ́n káàsì yàtùn wọ́n wọ̀ṣọ àárì yàtùn wọ́n sì wà ń hò wọ́n wọ́sọ wọ́n sì wà ó ẹlòmí ọ̀wọ́sọ gbogbo tọ́lọ̀ ń dá sí lára pátá oyé lẹ́ẹ̀mà rí aṣọ yẹn dẹ̀ ní oyé ó àmọ́ ha bó ti wá ha yìí gbogbo àwọn kan tí ó kí ọyọ síta yọ mọ̀ wá bí fitna lérí ilẹ̀ fáwọn tí wọ́n bá ń rí yọ padà bí fitna fáwọn náà àdábìlà àwọn tá a wí oyé má ìlà àti wọ́n ti kú lójú ọ̀nà ọlọ́run mumilat ìrìn wọn wọ́n máa fi ń kọ̀nfíìsì àwọn ọkùnrin tó bá pàdé wọn ròhùsù ọ̀nà ka asinima tìlìbọ́kù tìlìmá ilá irun orí wọn tí wọ́n ṣe báyìí yọ̀dà gẹ́gẹ́ bí ike rànkúnmi yóò sinú pẹ̀lú àwọn attachment yẹn ànábì ní tẹ́bá rí irun orí ẹ̀ yọ̀dà gẹ́gẹ́ bí ike rànkúnmi láàyè dìkúlnà jannah anábì ní táwọn yẹn bá wà lìjánà wọn ò ní wà ń bẹ̀ o wàlẹ̀ náà rí aha wọn ò sì ní gbóòórùn rẹ̀ nítorí kíni kásìyàtín àríyá nítorí pé wọn ò lo jàlbáàbù wọn ò lo kíni jíni tọ́ọ̀ bá ti lo jàlbáàbù jáde owó obìnrin àǹtí kásìyàtún àríyá nínú Islam orin òòdì torí kò sí aṣọ tọ́wọ́ tọ́ọ̀ bá lo jàlbáàbù tí ò ní máa kọ̀nfíìsì àwọn èèyàn tẹ́ máa rí ọ sẹ́rí ọmọ ìjáàbù kónkóló tá a máa ń lò yẹn yóò wá gbé ṣúùtù ọ́fíìsì sí pẹ̀lú skirt wọ́n ní àwọn modernized eh, sisters ọ̀daràn àmọ́ tó bá ti gbéjàlè báàbò lé ànímọ̀ bí ṣíkẹ́tì rẹ̀ ṣe fún tó ànímọ̀ bí wájú àtẹ̀yìn rẹ̀ ṣe ṣe bó ṣe mọ̀ jàlùbáàbù tí obìnrin ọba ti gbé jàlùbáàbù wọ̀ ìrìn òhò ni torí kò sasọ tí ó wọ̀ tí a ní rí gbogbo ntọ́lọ́ wọn bá ṣe ṣe la ọlọ́mọ sábà fún wọn mọ̀nà ọlọ́mọ bá ní yá ayò wa nàbí mo pè wá nàbí ọlọ́mọ pè ànábì ni torí pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn kì í sọ̀rọ̀ kékeré ọlọ́mọ bá ní kólì bá mi sọ fún Allahu akbar ala rasulu sallallahu alayhi wa sallam tó di muslima umma ọlọ́run bá ní kúl bá mi sọ fún lè àzíwájíkà àwọn wáìfẹ̀ wives àwọn ìyàwó ẹ̀ wà banatika àtàwọn ọmọdé tó ti mature albalighat tí wọ́n ti balaga tọ́lọ́wọ́n bá ọba ọmọdún kan ọmọdún méjì obìnrin sọ̀rọ̀ banat ìmọ̀dá pé banat ọmọ tó ti kọjá 15 years tó ti ṣe menstruation tí nǹkan obìnrin ti ń jáde lára ẹ̀ ọlọ́run ọba ní bá mi sọ fáwọn àwọn ọmọ rẹ obìnrin ọlọ́run bá àwọn ọmọ àwọn obìnrin náà wí lábẹ́ àbí ìtọ́lá ti sọ fún ìtọ́lá bá sọ fún yàwó ànábì àwọn yàwó wa náà ti wà mí àbí ìtọ́lá bá ti sọ fún àwọn ọmọ ànábì tábàlágà àwọn ọmọ tiwa náà ti ti kíni wọ́n ti wà ń bẹ̀ wà banatika àwọn ọmọ rẹ tí wọ́n ti mature wa nisa'il mu'minin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé ìyàwó mudiru ìyàwó amiru ìyàwó imam ìyàwó sheikh ìyàwó kápẹ́ntà ìyàwó bíríkìlíà ìyàwó chief servant ìyàwó engineer ìyàwó bẹ́dù doctor ìyàwó bàbá tí ń tapákó bàbá tí ń bàbá wẹ́dà <laughs> nìsá ilẹ̀ mọ́mìnì ìyàwó gbogbo olùgbàgbọ́ òdodo àgbáyé tí wọ́n bá gba gbọ́ tẹ́wọ̀n ní islam kí lọ́lọ́run bá ní kí wọ́n sọ fún gbogbo àwọn tọ́ka ilẹ̀ yódenina àlèhìn nàmíjàlábìbìn ọlọ́run bá mi sọ fún wọn yìí pé kí wọ́n máa da jàlùbáàbù borí tí wọ́n bá ń jáde èmi ò rí aṣọ àpọ́nlé tó tó kí tọ́lọ̀ ń dàbò àwọn obìnrin tó tó kọ́lọ̀ wọn bá rántí wọn lókè sámà lẹ́yìn náà ọlọ́run tó wá sọ fún wọn pé ká máa lo jàlùbáàbù jàlùbáàbù ó yàtọ̀ sáṣọ ara tó bá jẹ́ pé aṣọ lásán bá ní jàlùbáàbù ni ó díẹ̀ ọlọ́run ní tuntun rìfáàsì pé ká wọ́n máa wọṣọ kankan mọ́ but aṣọ ara tí kálukú ń wọ̀ ọ̀tọ̀ jẹ̀lẹ̀báàbù ọ̀tọ̀ wọn sáré òhò Madina wọn rí òhò tọ́lá òfin ní ká máa lo jẹ̀lẹ̀báàbù wọn láṣọ kan tí wọ́n ń wọ̀ bó wọn yàwó wa náà láwọn aṣọ tí wọ́n ń wọ̀ aṣọ tóbìnrin ń wọ̀ aṣọ tó dáa ni ọlọ́run wa yọ jẹ̀lẹ̀báàbù dáníkà àdínà ayò rọ́fúnà ọlọ́wọ́n bá ní bá a ṣe fẹ́ kí wọ́n rí nìyẹn fàlẹ́ ayò zẹ́yìn ọwọ́ aburú sì ní tẹ̀wọ́n tí wọ́n bá wà lábẹ́ jàlibáàbù náà ọ̀kan aláhu gafura rahima ọlọ́wọ́n bá ọba aláforíjì ni ọ èyí tí wọ́n ti ṣe síwájú ọlọ́wọ́n foríjì wọn ọlọ́wọ́n sì kẹwọn ọlọ́wọ́n kẹni tí máa ń lo jàlibáàbù jàlibáàbù yìí ṣe aṣọ àlìdáyà yúnífọ́ọ̀mù àwọn alùsùnà ayàtà kàyí nínú mọ́lọ́wọ́n suratul azab Quran thirty three verse fifty nine the Quran tí gbogbo wa gbé lọ́wọ́ náà ibẹ̀ lọ́wà wọ́n yìí táwa ní àwọn ìjọ kan ni wọ́n lo jalibab àwa ń tiwa o àwọn èsì lára wọn àwọn èsì alùsùnà alásàládùláwa ó dìgbà tí wọ́n bá jáde láyé kan tó jí wọ́n ti sùn lọ jalibab yìí ọlọ́wọ́n bí kò fi kórè fìtínà ní káwa lo nìkọ́ eh, ìbáàdà ẹ̀sìn lòun náà téèyàn gbọ́dá dá ti máa ń ṣe sunnatu rasulillahi sallallahu alaihi wasallam sunna nabi wa muhammad anabi ni àwọn obìnrin tó bá fẹ́ ṣe aj anabi ni la tantaqibul mar'atul muhrima anabi ni obìnrin tí ó bá fẹ́ ṣe hajj tó ti dàníyà hajj anabi ni kó má lo niqab ìtumọ̀ ni pé wọ́n ń lo niqab ìtí wọ́n bá ń lò ní wọ́n máa sọ fún yàn pé ká má lò ń bí àbí wọ́n sì anabi bá ti rí lára èèyàn tánàbí rí lára àwọn àwùjọ rẹ̀ àwọn àwọn ìjọ rẹ̀ tí wọ́n ń ṣe tánàbí ọ̀kọ̀ndẹ́mù ẹ̀ ni wọ́n ń pè ní kíni ní wọ́n ń pè ní súnà tọ́wádé pé kò bá dáa ni lànàbí sọ fún pé èwo lẹ́bi bójú ẹ̀yọ́kọ̀ bọ̀dẹ̀ wọ́n ń lò ní Madina lójú ànábì ànábì rí wọn ìtànà gbèdé súnà ni pé káwùlùhù ìtànàbì sọ wọ̀fẹ́ ìlùhù àti ìtànàbì ṣe wọ́tàkìrìrùhù ìtànàbì rí àwọn èèyàn tí wọ́n ń ṣe tí ọkọ̀ndẹ́mù ẹ̀ ìtẹ́pẹ̀ sunna ni tí ọba da rasul ọkọ̀ ndẹ́mẹ̀ ipe irú àṣà burúkú lélẹ̀ lẹ́wà dá bójú ìyàwó Aisha radiyallahu anha ó ní nígbà táwọn wà ní hajj wàyídà jáwàzúnà ó ní táwọn ọkùnrin bá ń bọ̀ àwọn dojú àwọn gẹ̀ǹgẹ̀rẹ̀ ojú àwọn oníjú wọn rí ojú àwọn tí wọ́n bá ti lọ tán àwọn tó ṣe kíni àwọn tó ń ṣe padà kí náà ń gbọ́ yín bẹ́ẹ̀ igbó àwọn ìyàwó ànábì ń lo nìkọ́ sáúdà èèyàn tó sígbọnlẹ̀ tó ga ni nínú àwọn ìyàwó ànábì ní wọn lọ́jọ́ kan umaru wa ni wọ sáúdà a mọ̀ pé wọ́n ni o a mọ̀ pé ìwọ ni o ẹ má máa jáde láwọn àsìkò yìí mọ́ ìyàwó ànábì lẹ́yìn ayàwó sọ̀kalẹ̀ ipò káwọn ìyàwó ànábì kan wà nulẹ̀ àfi tó má ní bùkátà tó kán gbọ̀ngbọ̀n umaru ti sọ pé a mọ̀ pé ni kí ni wọ́n rí fásitì ètò ìbẹ̀ni pé ó bo ojú àmọ́ sísanra àti gíga yẹn ó jẹ́ kí ó dààmú pé ìyàwó sọ́dá ní sẹ́kìnì nílò yìí lọ́rọ̀ yàtọ̀ láàrin àwọn ìyàwó ànábì tọ́ba jẹ́ pé ọba síjúlẹ̀ ní sọ̀rọ̀ pé kò ní ìdíkọ́lẹ̀ tó máa béèrè pé amọ̀pẹ́ yìí ṣé ẹ̀dá èèyàn síjúlẹ̀ ọtún mọ̀pẹ́ yìí ah. ká má ṣe kéwúké tẹ́lá àwọn afáàlù bídíà àwọn mùdírù agége àwọn àtàwọn ọmọ ìyá wọn wọn ò lẹ́sìn ṣe àwọn yìí ni wọn ẹ̀sìn kan rán ẹgò ó tiẹ́ bàbá mi lọ́kọ́ kọ́kọ́ wọn kí ó lè Yorùbá àwọn alákọ́kọ́ fi àga ka àwọn alákọ́kọ́ fi àga alákọ́ fi kọ́mọ ń kéwú ìdí wọ́n rán nìyẹn wọ́n jà sí ìnì bí àwọn àtàwọn àdàbíyà àwọn alákọ́kọ́ lo àga kèsì bàbá ti bàbá ti wá kí ni abẹ́rẹ́ yẹn ṣe nínú ẹ̀sìn nílẹ̀ yìí ní ṣe náà sì jẹmọ́ táwọn yẹn bá ń kọ̀ndẹ́mù jàlùbáàbù tán kọ̀ndẹ́mù ìjáàbù ẹ mọ̀jọ jọyín lójú ẹ ẹni tí ò nírú ẹni kò lè ṣẹ́kíní kò lè mọ iye ẹni nídìí bẹ́ẹ̀ jàlùbáàbù yẹn ọlọ́run fi ga ó fi gáàrú kíni jama ó fi gáàrú sí náà ni ẹ̀yọ́ mayami nídìí bẹ́ẹ̀ kádàkùn torítọ́ ọlọ́run bá wa aṣọ tá a máa wọ̀ àwọn ọmọ tí wọ́n ti bàlágà ẹjẹ́ kárán jàlùbáàbù fún wọn jàlùbáàbù tààrán fún yẹn a fi kọ́fà àwọn kùn bí aburú sìnà fáwọn ọkùnrin tí ó máa rí wọn àtàwọn ọkùnrin tí ó fẹ́ bà ti wọn jẹ́ tí bọ́ìsì ti ń ságì yẹn bọ́ì ti ń ságì yẹn tí tí ó ń lo chain sọ́wọ́ yẹn tó bá ti rí ọmọ rẹ tó wà ní jàlùbáàbù kò ní pè é ó ti mọ̀ pé àwọn eléyìí ò ní gbọ̀pọ̀ ẹ̀ṣọ́ ni tọ́jú ọ̀gá lọ́mọ nínú dáwọn àlùfáà ní tó máa ń fa pé òun náà ni ádámù ta áwùsí mi nà zina kéèyàn ọmọ máa bẹ láwọn ọba lérí ìsìná tó ọba ti máa ṣàdúrà ọ padà kó sọ́wọ́ ṣetán torí ẹ̀mí rẹ̀ yẹn ipá rẹ̀ òsìkìnì ipá rẹ̀ ọ̀ka anabi yusuf alayhi salatu wa salam ó ní wa ma ubarri'u nafsi inna nafsa la ammaratun ìgbà tí sùlẹ́yìn ìyàwó ọba tí ń lé anabi yusuf káàkiri inú pálọ̀ ó ní kọ́sà àbáwọn ṣe sìnà ànábì Yusuf ọlọ́run padà wá yọ wọ́n wá ń sọ pé ìyìn lè sọ pé ẹ̀mí mi lọ dáa tó bẹ́ẹ̀ o torí pé ẹ̀mí yẹn máa ń pààyàn lásẹ̀ ẹ̀bú kí ni aburú yẹn bisu aburú ni wọ́n lè fà sí mẹ́ àsìnà ajẹ́ pé àsìnà sùn aburú ni kọ́ lọ́mọ́ fàburú ṣe wá tí màá lọ́mọ́ fàburú ṣe yàn ọ̀yẹ́ inú nǹkan tí ọlọ́run fi máa ń fàburú ṣe yàn oníkéyàn kó sí páńpẹ́ àsìnà ó ní torí pé èmi máa ń pààyàn láṣẹ aburú illa ma rahima rabbi àfẹnitọ́lọ́wọ́n bá kóyọ inna rabbi gafurun rahim ọba mi ọba aláforíjì ọba ti kẹyàn suratu Yusuf ayẹlẹ karùn jama àwọn ibẹ̀ làwọn afa ti wá mú ikima pé ọmọ bíi ọba lọ́sàn-án lóru ọba ò lẹ́yìn ọkọ mi má jẹ́ lómi ò súnmọ́ mi má ta fi jáde wọn náà ma sàdúrà pé ọlọ́run bá lẹ́yìn ìyàwó mi ti má so igi rẹ̀ má jẹ́ súnmọ́ lómi má ti mi lọ ọmọ fi sin dùá oye tẹ́mi rẹ̀ bá fẹ́ yẹ ọmọ sàdúrà ó sì má jìnnà sí gbogbo àwọn kan tí í má jẹ́ kí sinna rọrùn fún yà okóbàtò zina níparí ọ̀rọ̀ mi ìyàtọ̀ wà fún ẹni tí bá ń ṣe sinna nílé ayé àtijọ́ alikiyama ṣe rí ẹsẹ̀ yẹn méjì ẹni tí ń ṣe sinna tí ò tí rè lọ́kùnrin àbí lóbìnrin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé àwọn ìyà tí a fi jẹ ẹni tí ó ti márì ànábì ṣàlàyé àwọn ìyà tí a fi jẹ sẹ́dẹ̀ẹ́ni tó ti márì yẹn àbí kò síyàwó lọ́dọ̀ ẹ̀ mọ́ àbí kò sọ́kọ lọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ ti márì rí ipò kan náà làwọn méjèèjì wà torí wọn náà ti tọ́ òrí ẹ̀hẹ́ ẹni tí ó ti márì rí àti ẹni tí ò ti márì wọn ò jọra wọn ẹni tí ò ti márì àti ẹni tó ti márì wọn èsì bákan náà sẹ́ni tó ti márì tó níyàwó tọ́lọ́kọ tí wọ́n jọ wà pẹ̀lú ara wọn abẹ́ni tó ti márì rí ìdájọ́ kan làwọn méjèèjì nínú ìdájọ́ wọn tí wọ́n bá ti ṣe nínú sẹ̀rí Islam àrọ́jì òun náà ní ká dè wọ́n mọ́lẹ̀ ká wá lẹ̀ wọ́n lóko títí tí wọ́n fi kú síbẹ̀ al ya, ọ̀kan nínú àwọn obìnrin tó jẹ́ àwọn sahaba wọ́n ń pè ní Al-Ghamidiyya Al-Ghamidiyya yìí ó lè bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ya Rasulullah ó ní wo òjíṣẹ́ Ọlọ́run asabtu haddan mo ti jẹ gbèsè kí wọ́n dá sẹ̀ríà fún fatahiri ni wàá fọ̀ mímá wá fọ̀ mí mọ́ fatahir ni fọ̀ mí mọ́ ìtumọ̀ ni pé kí wọ́n dá sẹ̀ríà fún un arábìnrin lè bá anabi anabi ni rìjẹ́ì fasitakifirillah anabi ni padà lọlé lọlé wọ́n bá ní àforíjì ìtumọ̀ ni pé tí èèyàn bá ṣe sìnà oye tó bá wọ́n lọ́wọ́ bá láforíjì láàrin wọn àtọ́lọ́hún tí ó sì ṣe mọ́ ọlọ́wọ́n kọ́ rẹ̀ fún wọ́n túbí ilé kọ́dẹ̀ túbá lọ́dọ̀ ọlọ́run pò ní ṣe mọ́ ẹ̀wọ̀n tí rasulọ yẹn kọ́lé jẹ arábìnrin yẹn kí lóun béèrè kánábí ọlẹ́kùn mọ́ kí wọ́n fọ òun mọ́kùn bíi ẹ̀ṣẹ̀ yẹn ìdí sì fi fọwọ́ mọ́nà nìkan lẹ̀ lóko tó fi jáde láyé. wa qalat wallahi inni hubla mina zina ó ní rí ànábì ní ọ̀rọ̀ tá à ń sọ yìí kọjá bá a ti ń sọ yẹn kódà mo ti lóyún látara zina yẹn wa qala idhabi àtàtọ̀dà ẹ̀hìn ànábì ní ma wá lọ wọn ò lè dá sẹ̀ríà fún ọ tòun àti oyún oyún inú rẹ̀ ọ̀sẹ̀ máa wá lọ títí tó fi bímọ wàjẹ́ àti níbo bímọ tán ó tó padà wá ó ní mo ti bímọ lánàá o àbí mo bímọ jẹ́ta o anábì ní ìdáhàbì àtàtòrìdì ẹ̀yìn anábì ní máa lọ lọ lè fún yẹn lọ́yàn kọ́mọ yẹn ó fi já ẹnu lẹ́nu ọ̀yàn lọ́sùn sáfẹ́ kó túbá kọ́mọ bá láìfẹ́ lọ ọ̀tẹ̀tìmí ìtí tó fi já ọ̀yàn lẹ́nu ẹ̀ e. máa lọ ọdún kan àbọ̀ ọdún méjì kọ́ yẹn jẹ́mọ́ ọdún méjì wọ̀já àti ìbáda sanate lẹ́yìn ọdún méjì ó padà wá bá nàbí ẹ̀mí rẹ̀ ò lélẹ̀ wọ̀fìn yédi tífìlì kọ́bùsà ọwọ́ máa ma gbé búrẹ́dì lé ọmọ yẹn lọ́wọ́ wípé kọ́ ma yà àkúlù ha kọ́ ma jẹ́ níwájú ànábì ọmọ yẹn wá ń jẹ búrẹ́dì yẹn ibi yí ànábì pé ọmọ yìí ti tó dájẹun ó ti tó dájẹun wa ya Rasulullah qad fatamtuhu wa tahhirni ọmọ yìí ti ó ti lè dájẹun àwọn ẹbí sì ń àtàwọn ará tí wọ́n máa fún ní oúnjẹ tahhirni e, e, ẹlẹ́mí lóko fa amara Rasulullah bi rajm ànábì ní nígbà tó dé pé tí ò loko. wọ́n lẹ̀ lóko Khalid bin Walid òun ní ọwọ́ bẹ̀rẹ̀ sí bú arábìnrin yẹn ń bo pétọ̀ mo ti gbẹ̀sìn tó yìí ó tún lọ lè ṣe sínà lẹ́wọ́ fi sọ́ra rẹ̀ ó mọ̀ nígbàtí ṣètánì wọlé tọ̀ àwọn sàhábà ni wọ́n náà fi ní máa gbà pé ìyàwó rẹ̀ ti di màláíkà tọ́kàn fílẹ̀ tí wọ́n máa ṣe tọ́wọ́ Umar bin Khattab Khalid bin Walid ó bẹ̀rẹ̀ sí wa bu arábìnrin Umar bin Khattab wa sọ fún anabi pé nígbà nígbà wọn lè lóko tán anabi wa ni ẹwẹ wọn wẹ tán faṣọ sí anabi wa ni ẹgbẹjáde kínkínu sí Umar wa ni àtúnṣọlẹ àleha túnṣọlẹ àleha ya anabi yàlla wọkùn zanat ọfẹ kírun sárábìnrin la arábìnrin tó dé pé ìyá sinna la fi jẹ tó fi kú anabi ni lakọ̀dí tábàtì tawba anabi ló ti túbà tutuba tutuba yẹn lawo kó sèmati bẹ́ẹ̀ na sab'ina min ali madina la wasa atihun ọkọ̀ débi pé tá a bá pín tutuba yẹn àforíjì yẹn àforíjì yẹn tá a bá pín lérí sẹ́mìtì àwọn ẹlẹ́sẹ̀ ńlá nílùú madina yìí yóò sì tún ṣẹ́kù eléyìí ti dọ́mọ àlìjáná tiẹ̀ òun náà gbọ́ yípa ànábì fẹ́ kóun lè túbà ní kóun má jìyà bọ́tẹ̀ ẹ̀mí rẹ̀ balẹ̀ pé ah, tóun bá ní ọlọ́run wọn fèrèjì òun tọ́lọ́run bá fèrèjì òun kọ́ àmọ́ mọ̀ pé tóun bá ti jẹ ìyà yẹn ó sì ti wà ní òfin ẹ̀sìn pé ẹni wọ́n bá tilẹ̀ lóko lérí ìsìnà kò ní jìyà míì mọ́lọ́run àmẹ́ni tí ọba ń ṣe ń bí tó túbá ọlọ́run ní bí lọ́run ẹgbọ́ ẹ̀rí ẹ̀rí ẹni tó ti ń ṣe bọ̀ tó túbá ọlọ́run ní bí mọ́lọ́run pẹ̀lú mọ́jẹ̀mú kan mọ́dé bẹ̀rù ẹni tí ọ̀hún wá ń ṣe tọ́jẹ́ pé kò túbá tó fi lọ́lẹ̀ bọ́lọ́run ọba wọlọ́run ọba yóò wọ náà kó tó wà lè jẹ́nà tó bá sì wọ́ lọ́wọ́n lè fèrèjì àmọ́ kò sí ti oṣù ọ̀fọ̀ àmẹ́ni tí wọ́n bá ti jẹ níyà láyé tí wọ́n dájọ́ ṣìnà fún tó bá ti dọ́rùn wọ́n ti parẹ́ kò síjà kan tí ọjà lọ́rùn mọ́ ìtumọ̀ ẹni pé arábìnrin yẹn ti wà nínú àlìjánà ọlọ́run wọ́n pè nìkan náà ní Ma'iz ọmọ Malik ọkùnrin lòun òun náà lè bá anabi sallallahu alaihi wasallam ó ní òun bẹ́ẹ̀ nìkan sùn láìpẹ́ òun ṣe ṣìnà anabi wa ni tó ń wí ó sì wí lẹ́mẹ̀rin nígbà tí wí lẹ́mẹ̀rin ni ó ti jẹ́rìí ilé rẹ̀ lérí ni ànábì wá pè ànábì ní àbíkà jùnú tí èsì pé ó ní àrùn ọpọlọ rí kọ́ máa jẹ́ pé ọmọ tó ń ṣe kíni tó ń sọ ó ní la ya Rasulullah olóhùn ọ̀làrùn ọpọlọ wàkọ́lẹ̀ àṣọ́ǹta àṣọ́ǹta só ti má rìrí àbó oníyàwó lọ́dọ̀ báyìí kọ́lẹ̀ náà oníbẹ̀ẹ́ olóhùn oníyàwó ńlẹ̀ anabi nítọ́ bá tó ti níyàwó lè ìdíhábù farijumo ẹmú maiz ẹmú lọ sí kọ́lá wọn lànàbì kọ́kọ́ bí anabi ní sèse pé bọ́yà ń lọ tán ara yín torí pé téèyàn bá fi kálàmù sínú tàdáwà wọn ò ní dájọ́ sínú fún yàn wọn kàkà bá wípé ń lọ́mọ yàwó yàwó wọn lè ti mọ́lé wọn lè sílẹ̀gbà ó ti yẹ anabi wa sàlá sàlám àbí ah, ẹ̀ ń lọ́ ra mọ́ra yín onírọ̀ olóhùn sẹ́yìn anábìrì anítọ̀ ó ti ṣe ikrar ó ti confam anábì farjumo ẹ̀lẹ́lẹ́ lóko àdísì wọn ni Bukhari àdísì 6824 wọn náà anábì tó bí inú àdísì mi làálẹ́ka kọ̀bálta kọ́ máa ti pé kìsìn ọkàn kìsìn kọ́ máa ti pé kìsìn lọ́rùn pèsè náà ni onílà oníkèsè yẹn awúgà mọ́sítà abọ́fọwọ́ hold abọ́fọwọ́ mu bóyá fọwọ́ gbá lẹ́gbẹ̀ẹ́ báyìí fọwọ́ gbá lẹ́yìn báwọn mdc máa fọwọ́ gbá àwọn ìyàwó lẹ́yìn yẹn lọ́fíìsì ó ní bẹ́ẹ̀ kọ́ àwọn nàzá ti ta àbò wò ó títí nǹkan fi jáde lára rẹ̀ ó ní bẹ́ẹ̀ kọ́ ó lóun bá ni lànàbí wa pàṣẹ pé tọ́ nígbà tọ́rọ̀ rí báyìí nítorí wọn bá ní ká ṣe fún yín òun náà ni kí wọ́n lẹ̀ lóko wọ́n sì lẹ̀ lóko ọ̀kan náà sábà wọn rojọ́ rẹ̀ pé èyí tó kó borẹ̀ láṣìírí ọkàn parẹ́ dànù ó sọ àwọn ọmọ rẹ̀ di ọmọ orúkàn anábì ní talẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ àwàdà rárá kìí ṣe tẹ́yìn máa fi ṣe fáàrí láwùjọ ọlọ́run mọ́sẹ̀ sànù wa ẹ̀yọ́ màá yá mi inú àdámà ilẹ̀ yorùbá gan àwọn náà gbà pé ẹni tó bá ti níyàwó tí tó bá yàwó rẹ ní lásìpọ̀ tí ń yálè yorùbá gan gbà pé kó kú ọlọ́dà torí ẹ̀ làwọn náà fi kírètì mágùn náà fi kírètì mágùn túrú àwọn àlìjànú wọ́n ti fi sára obìnrin yẹn pé wọ́n ní ìyàwó rẹ̀ lágbájá ń bá lásìpọ̀ ó ní ẹ̀fílẹ̀ yẹ́wàá lọ́dọ̀ bàbá aládìjànú yẹn bàbá ológun wọ́n wá sí nǹkan sí bá inú gbálẹ̀ ni o àbó okùn ni o yọ wá náà sílẹ̀ yọ kàn pèyàwó ẹ̀ ni tíyàwó ẹ̀ ti dá kọjá àlùjànnú yẹn ti bọ́ sáré arákùnrin ọmọ wa avoid ẹ̀ kò ní bá aláṣepọ̀ títí bó ṣe jẹ́ pé tí ọba padà rẹ ní bá aláṣepọ̀ yọ máa rò àmọ́ tó bá lọ́dọ̀ àlè rẹ̀ tí máa yàn lálẹ́ yẹn tó wọn bá ti bá aláṣepọ̀ ó ti yẹ òun ó kú yọ nalẹ̀ aljanu yọ pa inú bàbá yẹn ọmọ wa dùn pé òun rẹ́yìn ọ̀tá yóò bá gbàgbà pé ọyẹ kó sékíní ọyẹ kó kú ọ̀nà táwọn wá gbé gbà ní òsékíní ní ọ̀dà ọ̀nà lọ́nà shirk ọ̀nà ẹ̀bọ torí àtọkọ ìyàwó oyé tó sóògùn oyé àtúnísìnà ọmọ náà làwọn méjèèjì látara kọ́dà yìí ná atẹni tó ṣe sìnà yẹ tó wọn bá ṣẹbọ wọn padà kó nu náà sẹ́ni bàbá tó ṣe mágùn òun ò ní kúrò nínú tọ́wọ́ ti wọ́ná torí pé ẹbọ lòun ṣe bí màá ọlọ́run ti ní àlá aláyà gẹ̀fẹ́rọ ayé ṣe làkàbí ọlọ́run lọ́wọ́ ní sàmójì mẹ́ni tó bá ṣe ẹbọ wọ̀nyá gẹ̀fẹ́rọ máa dùn àdáàrí kàlímà yàṣà ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sẹ́bọ ó bá wọ ọlọ́run bá wọn lè fẹ́ríjì láàfin ní bá wọn lẹ́tọ̀ sí ọ àwọn fíìmù àwọn méjèèjì ọlọ́wọ́n bá ní azani azani yàtọ̀ wazani ọlọ́wọ́n bá ní sẹ́rí obìnrin àtọkùnrin tí wọ́n ṣe sìnà fajlidu kulla wahidin minhuma mi'ata jalida ọlọ́wọ́n bá ní ẹnà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn wala ta'khudhukum ra'fatun fi dinillah ẹ má ṣàánú wọn o in kuntum tu'minuna billah tẹ́bá ní ìmọ̀ nìṣẹ́ ọlọ́run wal yawmil akhir àtijọ́ al-qiyamah wal yashhad adhabahuma ta'ifatu minal mu'minin ẹ̀sìn mọ́nà wọn ní kọlọ́fín ẹ̀ ẹ̀ pèrò lé wọn lérí kẹwàá fún wọn ní ẹgbàá obìnrin hundred ọkùnrin náà hundred ẹ̀ nípa wọn nítorí pé wọ́n ti mari nígbàgbọ́yé ni pé ẹ̀ṣẹ̀ ẹni tó mari ṣìnà married man ó léwu ó sì burú lọ́dọ̀ ọlọ́run ju tẹni tó ti mari lọ àbáwọn méjèèjì náà oyé wọn jẹ sẹríà ọkùnrin tí ó bá wá jẹ gba ọkùnrin tí ó bá jẹ gba tó ọ̀dọ́ àti obìnrin tí ó gba tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n bá kú àwọn náà wọ̀ nẹ́gbẹ́ tó wà lè jẹ́nà torí pé ẹgbẹ́ àyẹn ló lè jẹ́ wọ́n rí ìyá àtọ̀run kù fún wọn àmọ́ tí wọn ò bá ti jẹ́ gbà wọn ó tẹ́ bá dojú àlùkìyàmà ọlọ́run jẹ wọn yàgò tó fi wọn síná tí ò fi rí jẹ wọn. ní táwọn àfikún ti ọkùnrin ọkùnrin bọ́ọ̀yì yẹn tí ó ti márì tí lọ lè bọ́ ọmọlọ́mọ lásìkò yìí. ní táwọn àfikún tiẹ̀ òun náà ni pé àdínsì kan wá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anabi ń sàlàyé ipe arákùnrin kan lọ́wọ́ bá anabi sàlàyé ọlọ́mọ mi ọ̀dọ́ inna bunikana asifan ajiran ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ alahada arákùnrin tí mo mú wáyé bàbá bọ́ọ̀yẹ ó mú arákùnrin kan wá arákùnrin yẹn òun lọ́wọ́ ẹ̀mplọ́yà ọmọ bàbá yẹn ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá yẹn bàbá bàbá tí ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọwọ́ jáde fásitì anábì mọ̀rọ̀ àti ní ọ̀dọ́ yẹn ọmọ kékeré yẹn lọ́ba bá ìyàwó ọ̀gá rẹ̀ sùn léyìí tọ́ra ń pàǹtì dáadáa láwùjọ wálé àkọ́lá rasulullah sallallahu alaihi wasallam anábì wa ni wallati nafsi biyadihi la aqdiyanna bainakum bi kitabillahi mi fi ọlọ́wọ́n ba tẹ́mi mi bẹ rẹ̀ búra ìyẹn dájọ́ pẹ̀lú tẹ́rẹ̀ ọlọ́wọ́n ba lé ọmọ rẹ̀ lérí wàhálà ibùníkà jẹ́lidó mẹ́à ọmọ rẹ̀ tí ó ti mari àáfún lẹ́gbà ọgọ́rùn ní sí wọ́n tẹ̀ gíríbù a àwà lè kó nílùú yóò lọ lè e ọdún kan nílùú mi táwọn kí mọ́kà lọ́ba ti ṣe wọ́n mú lọ Madina fọ́dún kan yóò mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀ yóò padà wá wọlé padà lẹ́yìn ọdún kan wọ́n jẹ́ pé ìkó lọ́ba ti ṣe àmú lọ́ba dà yóò lè e lọ́dún kan bẹ́ẹ̀ yóò ṣàpadà sí kó lẹ́yìn ọdún kan wọ́n tẹ̀ gíríbù a èyí ni fún ọ̀dọ́ wọ́gdù yẹ́ unais anábìnrin unais wá bí ila ati haza lọ́lẹ̀ bá ìyàwó arákùnrin yìí fàyínà ìtàràfàt tó bá tó bá confam pé òun bá ṣìṣì náà lóòótọ́ farjumuha ẹlẹ̀ òun lóko torí pé òun ti ṣe kíni òun ti márì fagada aleha wọ́n bá lọ́lẹ̀ bá fàtàràfàt àwọn ìparọ́ oníbẹ̀ẹ́ ni ó ṣẹlẹ̀ lóòótọ́ nítorí pé ẹ̀yin orí àmọ́ ọlọ́run bá ṣe kíni ọlọ́run rí wa fàmọ́ra rasulullah farujimat mutafaqun alayh anábìíní ṣe ó ti aya ẹ̀sọ́ tó wọ́n sọ pẹ̀lú jẹ̀lúbáàbù yẹn tí òhò ara rẹ̀ fi ní sílẹ̀ wọ́n á dè wọ́n á dè wọ́n á lẹ̀ lóko wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọn pẹ̀lú òkò pẹ̀lú òkúta wọ́n máa lẹ̀ díẹ̀ díẹ̀ tó fi ṣe kíni bẹ́ẹ̀ ó fi bọ́ mutafakọ̀ wà ní àdísìn wa ní Bukhari àti Muslim ẹ wá rí ọmọ kí ni wọ́n ṣe fóun ọmọ bọ́ọ̀yì tó bá yàwó gẹ̀ẹ́sùn ẹ̀hẹ̀ wọ́n náà lẹ́gbẹ̀ ọgọ́rùn wọ́n wá mú lọ sí ìlú kejì ó lè lo ọdún kan lẹ́yìn ọdún kan yóò wá padà sí ìlú wọ́n wá ní kí ló dé tí wọ́n fi tún ní kó tún kú òǹlò fọdún kan wọ́n ní torí pé tẹ́bá nílẹ́gbà tán táwọn méjèèjì bá sì sí rí ara wọn kí ní ìyẹn wọ́n ti tẹ́sítẹ̀ ló sì jẹ́ pé ẹni tó bá kọ́kọ́ mọ obìnrin obìnrin ò ní gbàgbé ẹ̀ títí ayé ọba jọkọ rẹ̀ kò ní gbàgbé ọba sì jẹ́ lómìnira ìlànà kò ní gbàgbé ẹ̀ láti ń bẹ lọ́n kọ́ lọ́nba mójútó àwọn ọmọ wa tí ọ ẹnìkan bá kí ọmọ mẹ́lẹ̀ lọ́mọdéárì tọ́ba bá aláṣepọ̀ tí ò ti so igi rẹ̀ tọ́mọ yẹn padà fẹ́ lómi níjọ́ tó wọn àti bọ́yẹn bá tún pàdé lẹ́yìn ọdún mẹ́wàá ṣètọ́ni ó ni yóò tún ra wọn létí àfi tó bá dé kó ti gbẹ̀sìn lókun yóò bá ni ká má wọ́n ní èyí obìnrin tóun jẹ́ gẹ́ẹ̀ yẹn sóun náà á léun náà jáde fún ọdún kan torí òun náà ò tí ì má rí àbí wọ́n ní obìnrin yẹn ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ àwọn àfa wọ́n ní torí pé a lè lè jáde torí pé obìnrin lòun ànábì látò sáfìlì mọ́ra ànábì lóbìnrin ọ̀gbọ́n kọ̀pọ̀rọ̀ dá ilá wà máa ha tó maharami àfi kí maharamu wà pẹ̀lú ẹ̀ maharamu ni ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ tọ́dàgbà lọ́kùnrin àbí bàbẹ́ yọ wà pẹ̀lú ibi tó wà ibi tó bá wà a sì ní kó tíráfù kó lù wọn ni eléyẹn a ní ṣe fún torí pé tábà ní kí ẹ̀gbọ́n rẹ̀ àbí bàbá rẹ̀ ó tẹ̀lé lọ a ti fìyà jẹ aláìṣẹ̀ kó kú olùlù fọdún kan tala aláìṣẹ̀ máramu rẹ̀ bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ tó yóò wá wọ̀ pẹ̀lú sísá rẹ̀ oyè nìbàdàn fún ìdíjọ́ kan kí ni wọ́n wá ṣe àwọn àlùfáà kan wọ́n ní إن المرأة marati taqriban المحرم وعليها تكلفتها. 'alayha taklifatuha àwọn afa kan ní nígbà wọn ti ní kí ọ̀dọ́ kó travel fọdún kan ọ̀dọ́ lóbìnrin náà oye arábìnrin yẹn ni ó máa ṣiṣẹ́ ni ó máa fi bọ́ ẹni tí ó dúró tì torí tẹ́ ẹ̀ bá tí ẹ̀ bá dúró tì ní ti ń ṣe tí wọ́n fi lé nì tọ́ba tún dá wà yóò tó máa ṣe kíni yóò tó máa ṣe yóò máa wá ṣiṣẹ́ yóò máa òní ó wá fìnáǹsì ẹni tí ṣẹ̀ríà ni kò máa sọ. So ẹ̀yìn miami ẹ̀rọ rọ̀ báyìí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ kọjá bá a ṣe mọ̀ wọ̀lá àríjàhá ọ̀yẹ́ òun náà ni pé àwọn àlùfẹ́sìn wọ́n ní yọ́ lọ náà ni yọ́ lọ náà ni nígbà wọn ti ní kọ́ lọ yẹn yọ́ wàá ìnáwó yẹn sọ́rùn àwọn fámìlì ẹ̀ nítorí tẹ́ẹ̀ bá lé òun àti bọ́ọ̀yìn tó ṣe kíni wọ́n tún pàdé abẹ́lẹ́ ń lọ́mọ́sà ṣàánú wa àmọ́ inú ṣẹ̀ríà ni pé ẹni tí wọ́n ti nà lẹ́gba wọ́n ti pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ fún ẹni bá ti lẹ̀ lóko wọ́n ti pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ fún nínú sàárè wọ́n ní tó bá wá bọ́ mọ́yà lọ́wọ́ tí ó sì túbá ẹ̀rì wọn ò àti lábẹ́ ṣẹ̀ríà dípò tí wọ́n nà àbí tí wọ́n lẹ̀ lóko oye kò sì túbá ọ wá ṣe fáátì tó fi wá kú oye lọ́kùnrin ẹ̀bí lóbìnrin wọ́n tó bá di inú sàárè wọ́n jẹ́ níyàrá ń bẹ̀ àdébùsọ̀ sọ́lá ń jọ kan nígbà ọlọ́la jìbìrìlì wa ń fi àwọn nǹkan kan hàn lójú oorun ó láwọn àti jìbìrìlì àwọn wa ń lọ àwọn ń lọ àwọn wa rí ibi wọ́n ti ń jẹ àwọn èèyàn yà àwọn wa rí àyè kan ọ̀dà gẹ́gẹ́ bí àárọ̀ àárọ̀ tá a máa fi rọ karosí yẹn ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ sí ó ti rin wọ́n wá kó àwọn kan síbẹ̀ tí wọ́n ń jẹ wọ́n ń yà tí wọ́n bá ti síná fún wọn láàárọ̀ báyìí wọ́n sá lọ sí òkè yẹn wọ́n bá tó ń rọ̀lẹ́ wọ́n tún síná fún wọn lókè wọ́n tún sáwá dojoojúmọ́ bẹ́ẹ̀ báwọn sì wá ń jìyànú ẹ̀rù wa ń bà nábì wa ní Jibril àwọn owó làwọn eléyìí Wani ní sáà ọ̀rọ̀t gbogbo àwọn tó wà ń bẹ òhò ni wọ́n wà lọ́kùnrin wọn àti lóbìnrin wọn anábì wa ń bẹ̀rẹ̀ pé àwọn làwọn eléyìí tí wọ́n ń pariwo yèè ni àwọn tó ń rí yẹn fa zawani àwọn tí wọ́n ṣe sìnà kú nìyẹn lọ́kùnrin àti lóbìnrin bí wọ́n ti wá máa dààmúnù títí wáza àdáàbòhùn ìyá wọn ní ìlàkìyà mẹ́sàá títí tọ́lọ́wọ́n fi payé rẹ̀ tí wọ́n bá lẹ́yìn nìkan jìyà ń bì kan títí tọ́lọ́wọ́n fi payé rẹ̀ ìyá kí ni wọ́n lè fà sí jama ìyá sàrẹ̀ tí wọ́n ní pé tó bá bọ́ mọ́lọ̀ lọ́wọ́ láyé ò lè èyàn ò ní rí ọmọ rẹ̀ tí ń ṣe boyfriend kọ́ ọmọ wa rẹ́rìn pé ọmọ mi náà ti mature ọmọ mi náà ti àwọn náà ti lọ́kùnrin tí wọ́n lè káàkiri lọ́mọṣọ́ wa lórí ibú obìnrin èyí ni máa rí àlè ìyàwó rẹ̀ kọ́ ọmọ rẹ́rìn nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah ọwá ni tí wọ́n bá jí yàsàrí ìtàn tó wà dójú alìkìyàmà ọlọ́ni gbogbo àwọn wàlá yazinun ọlọ́run láwọn ẹni yùdọ́ afúláwòlá àdáàbò yawm al-qiyama níjọ́ al-qiyama a multiply ìyá títí ẹ̀ wọ́n yá kùlùdì fíhì mọ̀hánà yóò wá pẹ́ nínú náà dàsìkò tó bá wù àwọ̀ ọlọ́run a yẹ̀yẹ̀ rẹ̀ síbẹ̀ illa man taba àfẹ́ntọ́ba túbá wa amana tó gbọ́lọ́ngbọ́ wa amila amalan saliha tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rí tí ó ṣe mọ́ ó stọ́pẹ̀ fàwúlà ìka yóò bá dé lọ́wọ́ sẹ́yìn àti àsànà irú àwọn ìyẹn tí wọ́n túbá kùn bí adọ́tún yẹn ọlọ́run bá ní òun ọlọ́run bá pa gbogbo ohun tí wọ́n ti ṣe sẹ́yìn bó ṣe pọ̀ tó yẹn kọ́mọ́ máa yẹ òǹkà ẹni tó ti súnmọ́ àbẹni tí wọ́n ti súnmọ́ tó bá ti túbá ọlọ́run bá lóun ó sì pa gbogbo rẹ̀ òun ó tún wá fi dáadáa sí ibi tó ń parẹ́ yẹn sáwọn pé tó bá ti pa bí òṣèré nì ọlọ́run wá ní fílẹ̀ ní blank bẹ́ẹ̀ òun tún wá kọ́ síbẹ̀ gbogbo àtòun ṣe sìnà lóòótẹ́ gbogbo àtòun ṣe nínú yàrá nínú òkùnkùn oyé nínú mọ́tò gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá ní ààyè yẹn space yẹn òun wá kọ́ sẹ́rẹ̀ síbẹ̀ fún ọ wa kana Allahu ghafuran rahima torí ọlọ́run ọba ọba aláforíjì ni ọba oníkẹyìn kí ló dé ọba aláàfin promise ẹni tí ń ṣe sìnà ní oore tó tóbi tó báyìí nítorí pé ó ṣòro láti repent ẹlòmíràn kó òun ò sí mọ́ lẹ́yìn ọdún kan yóò tó padà ẹlòmíràn lóhun ti túbá lẹ́yìn ọdún méjì yóò tó padà nítorí pé ní tóun rí tó fi ṣe tẹ́lẹ̀ nǹkan yẹn ó sì tún wà nílùú àwọn tẹ́lẹ̀ jọ ń tó ní ó dópin bẹ́ẹ̀ nu ayé ẹ pẹ̀lú sincerity ni o kì í ṣe pé báyà ń gbàdé òṣòwò lọ́wọ́ ẹ mọ́ o ẹlòmíì owó tí ò rí náà fún mi máa lọ fi túbà o ẹlòmíì ara rẹ̀ ò lé má ní o tọ́ba tó rágbó omi ìsìn àbágun omi ìsìn alábá tó lè tún bẹ̀rẹ̀ o ẹ̀hẹ́n ẹlòmíì sì nítorí pé àṣírí ti tú lójó túbà o wọ́n bá rí ibi táṣírí ti bò ẹlòmíì àwọn èèyàn tán rí lójó túbà lójó dàgbà ẹni túbá sincerely pẹ̀lú pé ọlọ́run ọba mo ti ṣe rí ìṣe má ọlọ́run lọ́wọ́ pa gbogbo ètò ti ṣe sẹ́yìn bó ṣe kọ́pọ̀ tó wọ́n parẹ́ o gbogbo àsìkò tí fi ń ṣe yẹn wọ́n síbẹ̀ nígbà tí ń kírun tí ń gbà rẹ̀ tí ń kakura abẹ́lẹ́wọ̀n Allah kọ́bọ̀sà sàfúrẹ́jì fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́run ọba wa ní tí máa ń sọ̀yàn ó ní ìbẹ̀rù ọlọ́run ọba táwa ti ń fi ìbẹ̀rù ọlọ́run sínú ẹ̀mí èyí ní rọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì kájìnà sí gbogbo àwọn kan tí máa ń jẹ́ kí ara máa dìde tí sì máa ń sọ̀yàn máa látara wíwò àbí gbígbọ́ lẹ́yìn náà ká fẹ́yàwó ní ká tètè fẹ́yàwó àwa tí ìyàwó kan bá sì tó tá a sì lágbára ká fẹ́ mi lẹ́yìn náà kí a máa gbàwẹ̀ dáadáa ká máa ṣe àsìkárò ká máa ka Quran ká máa ṣe dùá lastly ká máa rántí kú ká máa rántí kò sẹ́nì kankan tó jẹ́ pé ní tó ga jù lẹ́mìí rẹ̀ ni pé wọ́n láti bọ̀ tán dáadáa ìjọ́ tó bá kú kó wọn kú sí mọ́sálásí àbí kó wọn kú sí ibi tó ń tẹ̀sí náfìlà àbí kó wọn kú lẹ́ni tí ń gbà wẹ̀ àbí kó wọn sínú tá kó wọn kú àbí kó wọn kú lálẹ́ ẹjọ́ jimá gbogbo aláàlá nàtàmánà dàlí wọ́n ní gbogbo ẹni tí bá ń ṣe ṣìnà wọ́n ní yọ̀ọ̀dà kọ́mọ náà ti kú nítorí pé tó bá jẹ́ pé ìjọ tó fẹ́ sí ẹ̀ níjọ́ tí ó kú á jẹ́ pé àti bọ̀tán rò ṣe kí ni kọ̀dá ni èyí lè kú sòtẹ́ èyí lè fasọ kọ́kọ́ mọ́ fún rẹ̀ mọ́ èyí lè wọ mọ́tò lò tẹ́ kọjá pé wọ́n ó dìyàn sẹ́yìn bùtù wálé nígbà bá dákẹ́ wọn ní kẹ́ wá gbé o èyí lè lo mágùnkún èyí lè karùn hiv gbogbo ìtẹ̀yìn bá ń ṣe wọ́n ní náà ní ikú ọ̀ka mọ̀yàn ní ọwọ́ tó bá ti wá fẹ́ ṣe mọ́ rántí pé ẹ eh, mo fẹ́ ṣe kí ní lé ní ṣé ṣe pé nínú àlọ́jọ́ tọ́lọ̀ ń dá fún mi tó bá ti ẹ̀ pẹ̀lú ìrìnàdà tọ́lọ̀ wọn bá wa yóò mọ̀ lé ọjìnà láti ṣe kí ní láti ṣe àzínà àtọkùnrin wa tóbìnrin wa táwọn ọmọ wa lóbìnrin lọkùnrin ọlọmọsàbáni sọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh